لا تقذفونا بالشذوذ فإننا لا تقذفونا بالشذوذ فإننا سيرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نسله وعلامكم التي لكريمتنا هتدي ولكل قول نستدل بآية أو بالحديث لمستكي من لمسند أو بالحديث لمستكي من لمسند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فون الله الحمد لله ọlọ́run ọba tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore àkọ́kọ́ tí a lè òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí òun náà ni ó jẹ́ oore tó ga jù tọ́lọ́run máa ń ṣe fún èèyàn lórílẹ̀ ayé ọlọ́run á ṣe fún èmi àti ẹ̀yin àdúgbò fọlọ́run ọba lórí oore náà oore náà òun náà nìkan ni ó ṣẹ́kù kùyàn tó bá dijọ́ gbẹ̀ǹdà kìámà òun lè yóò fi lẹ́tọ̀ọ́ sí oore ayérayé tá a mọ̀ sí àlìjánná abẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí ìjẹ́ mùsùlùmí wa kó wúlò fún wa nígbà tá a bá fẹ́ kú kọ́lọ́n kó pa wá pẹ̀lú ìjẹ́ mùsùlùmí kọ́lọ́n jẹ́ wúlò fún wa nígbà tá a bá dénú sàárè kọ́lọ́n jẹ́ kí ó wúlò fún wa tó bá di gbangba tá a kíámà ọlọ́run wa lò ní sábàbí tí a fi jẹ́ ẹni àlìjánná oore yìí tó tẹ̀lé tí a lè má dúpẹ́ òun náà ni pé lórí ní mọ́tòlẹ̀ àyà lórí ìdẹ̀kùn pé à ń sẹ̀mí lórílẹ̀ ayé ọlọ́run bá fi wálẹ̀ káwọn náà jẹ́ ẹni tó sẹ́kù sórílẹ̀ ayé lónìí abẹ́lọ́run ìsẹ́kù wa kọ́lọ́run jẹ́ kálíjà náà wọ́n fi ga sí ni mọ́jà fi jẹ́ ọmọ náà adúpẹ́ pé ọlọ́run tún fi àlàáfíà ó fi kún ìsẹ̀mí wa ọlọ́run yọ àlàáfíà kó nínú ìsẹ̀mí wa àlékún àlàáfíà kọ́lọ́run kó ní ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò lálàáfíà kọlọ́kọ́ bá fún wọn ní àlàáfíà lẹ́yìn wá gbà náà a dúpẹ́ lórí ìdẹ̀kùn alhamni ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba tó ṣe fún wa ní agbègbè yìí kọ́lọ́ mọ́ yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ńbẹ̀ gbogbo ibi tí ò sí fọ̀kànbalẹ̀ kọ́lọ́kọ́ bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ a lórí gbogbo àwọn oore tó tún kù tí ọlọ́run ọba ṣe fún wa gbogbo oore náà pàtàyányá kí ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ àlékún oore kí ọlọ́run bá kí ó ṣe fún wa àwa bẹ̀ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run ọba kó ṣe ìbánisọ̀rọ̀ náà kó ṣe ní èyí tí èmi tí màá máa sọ tí màá fi ní yọ̀nà ọlọ́run ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́run kó ṣe ní nǹkan tó ṣe pé ẹ̀yin náà ó fi rí ìyọ̀nà ọlọ́run àwa àti ọlọ́run jẹ́ kí a jọ ní ẹ̀san. E níwájú ọlọ́run ọba lórí ọ̀rọ̀ tí à ń gbọ́ yìí kọ́lọ́n ṣe ní nǹkan tí a máa dunnú lórí ẹ̀ wọ́n ṣe ní nǹkan tí ó jẹ́ nǹkan tọ́lọ́run ọba ó dàlù wá láyà la hawla wala quwwata illa billah. tafsiri wa àná níwọ̀n ọba tí a lè kà ọlọ́run ọba ṣàlàyé fún wa nínú súratu tọ́ a àyà seventy seven òun náà ni ọlọ́run ọba ti bá wa sọ̀rọ̀ ní àná ọlọ́run ọba ń ṣe àlàyé fún wa nínú àyà náà àwùdìbíláì mina ṣàìtọ́ni rọ̀jì wàlàkọ̀dẹ̀ àwùháìnà ìlà Musa àṣírí bíi ìbáàdì. فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحينا إلى موسى أن عسر بعبادي فاضرب لهم طريقا فاضرب لهم طريقا في البار يبسا لا تخاف لا تخاف دركا ولا تخشى ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa ntí ọ̀wọ́n ọlọ́run bá pa Musa tó pa ní àṣẹ ọlọ́run ọba ní wàlàkọ́dé àhàìnà. àhàìnà Musa. àwọn ọlọ́run ọba aránṣẹ́ lọ bá Musa. iṣẹ́ wo la ní kí wọ́n lọ jẹ́ fún Musa? òun náà ni an asiri. an asiri bí ibadi. ọlọ́run ni a ìwọ Musa àwọn ẹrúsìn mi tí wọ́n jẹ́ àwọn Banu Israel kó wọ́n rìnrìn òru kúrò ní ilẹ̀ misrọ̀ kó o dẹ̀ máa kó wọn lọ sí jerusalem tá a mọ̀ sí baitul maqdas máa kó wọn lọ sí ibẹ̀ náà. فاضرب لهم طريقا في البحر يبسا ọlọ́run ọba ní àwa sọ fún un pé tọ́ ọba ti wá ń lọ ibi odò river nile òun náà ni ọgbà kọjá so river nile yìí tọ́ bá ti débẹ̀ fadrib tọ́rí ìkànnì fi ojú ọ̀nà kan lélẹ̀ fún àwọn tọ́ bá kó dání kójú ọ̀nà náà jẹ́ èyí tí ó gbẹ yányá tójú ọ̀nà náà ó sì máa jẹ́ nǹkan tí ń bẹ nínú odò river náà. لا تخاف دركا ولا تخشى. èyí tó jẹ́ pé nígbà tí wọ́n náà bá rí ojú ọ̀nà náà bí ó ti gbẹ tó látàkọ́ fùdárọ̀ kan ò ní bẹ̀rù wípé fìlàwọ́nà ó lè yín bá wàlà takṣà àlàgọ́rùkọ bẹ́ẹ̀ náà ló sì ní bẹ̀rù títẹ̀rì níbi odò náà fàtbàhùn fíríàrùn bíjùnà dèhí. ọlọ́run ní nígbà tí Musa wá ń lọ ọlọ́run ọba ní fíríàrùn ọwọ́ alé àmúsábà àtàwọn atánjá wọn bànú Israel ó lé wọn bá bíjùnà dìhí pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ nígbà tó wá lé wọn bá ọlọ́run kí ló wá ṣẹlẹ̀. ọ̀ṣìyàhún mínàlíyà mímọ́ ọ̀ṣìyàhún. ọlọ́run ọba ní pẹ̀lú àṣẹ wa ó bò àwọn fàgọ̀ṣìyàhún ó bò àwọn ó bò fìràhónà mọ́lẹ̀ àti àwọn èèyàn fìràhón mọ́gọ̀ṣìyàhún nǹkan tọ́lọ́run ni ó bò wọ́n mọ́lẹ̀ ọlọ́run bá wá da omi river ọlọ́run ọba dà pé nítorí kí ọ̀rọ̀ yìí ó lè bá a tóbi dáadáa n tó bò wọ́n mọ́lẹ̀ ọlọ́run ní kó bò wọ́n mọ́lẹ̀ láti inú odò ribanai ọlọ́run ní kó bò wọ́n mọ́lẹ̀. wàdọ̀lá fíráhùnù kọ́ọ̀mọ̀hù wà máa hàdá. ọlọ́run ní ẹ̀rí fíráhùn àdọ́là fíráhùnù kọ́ọ̀mọ̀hù fíráhùnù òun ló sọ gbogbo àwọn tó tẹ̀lé pátá yanyan ó wọn di ẹni àánú. kò jẹ́ kí wọ́n tẹ̀lé tọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ní wọ́n tẹ̀lé wọn ò tẹ̀lé wọ́n ọlọ́run wọn tí Musa ń sọ fún wa so látara bẹ́ẹ̀ ó wọn nù wọ́n máa àdà kò fọ̀nà mọ́ wọn kankan kò jẹ́ wọn tiẹ̀ rojú ọ̀nà kankan kò jẹ́ wọn ó ronú kankan ó wọn nù tán ni kò jẹ́ wọn نعم يا بني إسرائيل ọlọ́run ní yá bani israel ẹ̀yin tẹ́ ẹ jẹ́ èmi ọlọ́run ọba ti là kú nínú omi. ní èmi ọlọ́run ọba mo ti wá là o lọ́wọ́ ọ̀tá yín ta náà lọ́tá yín òun náà ni farao fẹ́ràn áhùn. ọlọ́wọ́n bá ló ti là yín kúrò ní ọwọ́ fìràhùn àtàwọn akẹgbẹ́ fìràhùn pátá yányán gbogbo wọn ọlọ́wọ́n bá ti là yín kúrò ní ọwọ́ wọn. wàwá adénákùn jà ní bàtúrì lẹ́ àìmẹ́. nígbà tó jẹ́ wípé ẹ tún ń béèrè lọ́wọ́ Musa wípé ẹ fẹ́ máa wá nǹkan kan tẹ́ tún máa sìn lẹ́yìn Ọlọ́run nígbà tẹ́ ẹ ráwọn tí wọ́n ń sìn nǹkan kan mí ìtọ́yàtọ̀ sọ́lọ́run ẹ tún wá ń Musa pé wọ́n Musa àtúnfẹ́ kó fún àárín nǹkan tá a máa sìn ọlọ́run ní ọ̀kọ́rọ̀ lẹ́ ń sọ yẹn so látara bẹ́ẹ̀ àwọn ọlọ́run ọba ti ṣe àdéhùn fún yín já nígbà túrúlẹ̀ aiman ẹ jẹ́ ẹni tó ṣe yí pé ẹ wá síbi ẹgbẹ́ ibi tá à ń pè ní ààyè tá à ń pè ní òkè túrìsì náà tó jẹ́ ẹgbẹ́ ọ̀tún níbẹ̀ ẹ wà bẹ́ẹ̀ àṣàdéhùn rẹ̀ fún yín àṣàdéhùn fún Musa ipe yọ kọ́kọ́ lọ lo thirty days níbi ààyè táwọn ọlọ́run ọba tá a yàn fún pé yóò ti dúró ibẹ̀ la ní ọ̀kọ̀ọ̀kọ́ wà náà lẹ́yìn ìgbà tó bá lo thirty days yẹn tán kọ́ wa jẹ́ pé ọjọ́ mẹ́wàá táwọn ọlọ́run bó fi fún ni tí ó máa lò tí ó máa fi ṣèdájọ́ fún yín yọ wà wá láti wá bá ọlọ́run ọba sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí bá ń bọ̀ kó yín dání àbí kó àwọn ẹni ẹ̀sà kan nínú yín kó wọn dání sí ẹgbẹ́ ibi tí èmi ọlọ́run bá ti fẹ́ bá a sọ̀rọ̀ sọlọ́wọ́n bá wa ní àti sàdéhùn eléyìí fún yín náà. wànàzàlá aleikum manna wasalwa. ọlọ́wọ́n bá tún rán létí àwọn tí wọ́n jẹ́ àwọn arọ́mọdọ́mọ àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí ọlọ́run ní kí wọ́n má gbàgbé pé àwọn ọlọ́run ọba la sọ̀kalẹ̀ aleikum lé àwọn bàbá yín alá àbá ìkún a sọ̀kalẹ̀ fáwọn bàbá yín ọlọ́run wọn létí ni alimanna ọlọ́run ni aṣọ nǹkan tá à ń pè ní manna tó dà gẹ́gẹ́ bí yìnyín tí ó funfun gbò tí ó tún wá dì ọlọ́run ni aṣe fún yín ní oúnjẹ wàsálíwá ẹran ìran kan náà àwọn ẹyẹ ọlọ́run ni àwọn ọlọ́run ọba aṣe fún yín kọ́ máa jẹ́ nǹkan tí ẹ máa jẹ nígbà tí àwọn ọlọ́run ọba bínú sí àwọn tí wọ́n jẹ́ àwọn Bani Israel nígbà tí wọ́n sọ pé kí Musa ọlọ́mọ dájà àjà tọ́lọ́run bá ní kí wọ́n jà ọlọ́run á bínú sí wọn tí wọ́n rìn káàkiri láàrin forty years ọlọ́run ọba ọwá sẹ́bù òjìlé wọn lórí wọn ò lè kọjá abẹ gbogbo bí wọ́n bá ń lọ pátá yányán wọn ò kọjá àbòjì yẹn ọlọ́run dẹ̀ fún wọn ní oúnjẹ alimanna wasalwa ọlọ́run bá fún wọn jẹ níbẹ̀ ọlọ́run bá wọn fi ń rán àwọn àrọ́mọdọ́mọ wọn òfin rán wọn ní etí eléyìí níbi tí a bá tẹ̀síìrì dé ní àná so lónìí abẹ́ láti aya eighty one so wọ́n kà fún wa níwọ̀n bá díẹ̀ kò di pé a máa bá tẹ̀síìrì náà lọ kí ọlọ́run kó sọ́dún ọ̀run. أعوذ بالله من الشيطان الرجيم كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا وعمل صالحا ثم اتدى وَمَا أَعْجَلَكَ عن قومك يا موسى قال هم أولئي على أثري وعجلت إليك رب لترضاه قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامرين ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nípa ipe òun ọlọ́run ọba sọ oúnjẹ kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Israel gbogbo oúnjẹ tí àwọn náà ń jẹ pátá yányán sánmà náà ni ti wá. torí pé ọlọ́run ní wàfí sàmá ìrísíkùkùn ọlọ́run ní sánmà òun náà ní àrísìkì yín ló ti ń wá torí pé tá a bá gbin nǹkan sílẹ̀ lẹ̀ tọ́lọ́wọ́n bọ̀ ọ̀bá ní kójú ọ̀rọ̀ sí nǹkan tá a gbìn yẹn kò ní wù gbogbo tá a sì ń jẹ pátá yányán inú lẹ̀ẹ́lẹ̀ náà ni ti ń wá. bàbá náà bá sì ti dá ilẹ̀ ẹlẹ̀ wàkọ́ dára fi àkùwá ta gbogbo oúnjẹ tí ó jáde tí gbogbo ọjẹ tí ayé yóò fi parí ọlọ́run bá ti fi sínú lẹ́lẹ̀ so látara bẹ́ẹ̀ ètò ọlọ́run ni káwọn ọkàn gbìn kọ́lọ́wọ́ sì rọ̀jò sí kó sì mú jáde ọlọ́run bá wá ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá ń ṣàlàyé fún ẹnì kọ̀ọ̀kan tiwa náà ká má rí i pé arísìkì wa àìrísìkù mọ̀ṣúù àrísìkì ti wà ní pínpín ọlọ́run wá ní kùlú. kùlú mi tọ́ ibà tí màá lọ sàkọ́lákùn. ọlọ́run ní ẹ̀yin ènìyàn kùlú mi tọ́ ibà tí màá lọ sàkọ́lákùn. ẹ máa jẹ nǹkan tó dáa táwọn ọlọ́run ọba tá a ṣe ní arísìkì fún yín òní kẹ́ ẹ máa jẹ àwọn afọ́ntẹ́fsìrì jẹ́ kó yé wa wípé kí ni wọ́n ń pè ní arísìkì òun náà ni kúlù máa ń tàfà àti bìí sọ àwọn kúlù máa ń tàfà tàbí gbogbo nǹkan tó o bá ti ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ òun náà ni nǹkan tó ṣe yí pé à ń pè ní arísìkì àwọn kúlù máa ń tàfà tìbí yìí nà sùkà gbogbo ohun tí bọ́dì rẹ tí bá ti ń ṣàǹfààní tí ara rẹ ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ òun náà ni nǹkan tí wọ́n ń pè ní kíni o arísìkì sọ ọlọ́run ọba fún ẹnìkọ̀ọ̀kan wa ní arísìkì arísìkì wa pín sọ́nà méjì àtọ́ yíbù ń bẹ arísìkì tó jẹ́ pé ọ̀nà tá a gbà rí ọ̀nà aláàlú ìyẹn náà ń pè ní arsiki tó jẹ́ atọ́yib arsiki tó jẹ́ géèrù tọ́yib ìyẹn ni pé ọ̀nà tá arsiki tó yẹ pé kọ̀ da ó ní ọ̀nà tá a gba àrọ́ọ̀mù tó yẹ pé ọ̀nà àrọ́ọ̀mù la fi rí sẹ́wárẹ̀ tá a gbọ̀nà aláàlì rí àti tá a gba ọ̀nà àrọ́ọ̀mù rí arsiki wa ni tí ẹ bá sárísìkì wa kò lè tẹ̀ lọ́wọ́ láéláé arísìkì wa ni o ìta dààmú ta sọ pé Eh, bí n ṣe bíráìbù yẹn sáà fún mi bí n ṣe kíní kan bí n kí n sáà fi rí wàhálà àrísìkì wa ni àwa la dààmú ara wa tọ́jọ́ yìí pé àwa gba ọ̀nà èrú àwa fi rí yẹn so lọ́dọ̀ jẹ́ pé jẹ́ pé kálọ̀ ó bá lè ṣe sùúrù ni tó o ṣe sùúrù ṣùgbọ́n àwọn ọmọ èèyàn sáwá lè ṣe sùúrù ọlọ́run ti parí àdìsíkì àdìsíkú ní sí ti wá pé ọmọ ènìyàn ò ní kú ọ ò lè kú ọgbà ọlọ́mọ wípé o ò lè kú àtàtẹ̀ sẹ́kímílà rìsìkọ́kà àdìsíkì rẹ̀ tán ló fi kú lọ́bẹ̀ yóò fi bá fẹ́ kú tàdìsíkì ẹ̀ bá ti tán nítorí bàbá mi sọ pé ó tán náà àdìsíkì rẹ̀ kò tún lè gbà sẹ́nu mọ́ láéláé kò lè jẹ sára mọ́lá ilé àti màmá ti ní arsìkì tiẹ̀ o ti parí báyìí tẹ́gbẹ́ oúnjẹ bá ló ti tán kò ní jẹ oúnjẹ yẹn mọ́ ẹ̀mí ẹ̀ sì lè sẹ́kù tẹ́gbẹ́ omi báyìí kò ní gbómi mọ́ ẹ̀mí ẹ̀ sì lè sẹ́kù tó bá arsìkì ẹ̀ ti tán ni sọ bá fi wá ń ṣàlàyé fún wa yìí pé arísìkì tó ń pèsè fún wa ká ṣe sùúrù kọ́ dọ́dọ́ wa kó gba ọ̀nà aláàlì kó gba abẹ dọ́dọ́ wa tá a bá yẹ gbọ́gbọ̀nà àrọ́ọ̀mù dọ́dọ̀ àrísìkì wa náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó ní àjẹ yẹn náà là á jẹ àwọn èèyàn wa nílẹ̀ ṣe sùúrù ọlọ́run fi ń pè wá lákèésí ọlọ́run sọ bẹ́ẹ̀ náà fáwọn ọmọ bàánú ìṣòro yìí ọlọ́run ní kùlù mìíràn tọ́ yìí ọlọ́run ní kùlù mìíràn tọ́ yìí bàtí máa rọ̀zàkùnákùn ọlọ́run ní ẹ máa jẹ àwọn nǹkan tó dáa àní pé àwọn nǹkan àláàlì tá a ṣe lásìkò fún yín gbogbo tá a ṣe jẹ láyè àláàlì ni ẹ̀yin lẹ ń sọdà rán lọ́mùsọ̀nù sọ́tù náà lè pé wà má zọ̀làm náà hùn wàlákin kánú àǹfùsà òun yẹ̀bùsùlùmùn ọlọ́run ní àwa tiwa ó ṣàbòsí yín o ìta aláàfún yín àǹfún yín o àsìkò dára fún yín là ń fún yín o ẹ̀yin lẹ̀ ń kánjú o wàláàkín àǹfùsà àwọn yọ̀bùlímùn ọlọ́ọ̀ni àyín fún ara yín ẹ̀yin lẹ̀ ń ṣàbòsí fún ara yín ẹ̀yin lẹ̀ ń ṣàbòsí sí ara yín lẹ̀ ń wárísìkì lọ́nà àrọ́ọ̀mù yóò jẹ́ kẹ́hìn àwọn èèyàn jí àwọn àjọ ọlọ́run nítorí wọn wárísìkì lọ́nà àrọ́ọ̀mù ọlọ́run bá fi máa ń pe gbogbo ló yẹ pé àdìsí tó gbajúmọ̀ wọ́n ní ọlọ́run ọba sọ pé yá àyùwá nurse ẹ̀yin ènìyàn iná lọ àtọ́ yìbùn ọlọ́run ọba ọba tó mọ́ ni ọba tó dáa ni ọba tó jẹ́ pé àlàálì nìkan ló fẹ́ràn wàlá ayékébálù ìlà àtọ́ yìbà ló jẹ́ pé ọlọ́run ìgbà nǹkan kan wọlé àfi tó bá dáa ọwọ́ ni ẹ̀wọ̀ ọlọ́run ọlọ́run ọba wà iná lọ amara mùmíní kàmá amara eh, mùsàlì ọ̀bìmọ̀ amara bíi alùmùsàlì ọlọ́run ọba ó pàṣẹ fáwọn mòmìnì ìtọ́lọ́run ọba pàṣẹ rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run òun náà lọ́lọ́run ọba pàṣẹ rẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ mòmìnì ọlọ́run sọ inú sọ́tù mòmìnì náà àyà fìtì ọlọ́run yá ayú àrùsùn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́ kúlù mi ntọ́ yìí bá ti máa rọ̀ sàkúnà ntọ́ bá dáa ọlọ́ni kúlù mi ntọ́ yìí bá wà á má sọ́ọ̀lì ha ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́ ẹ máa jẹ nǹkan tó dáa ẹ̀jẹ̀ máa ṣiṣẹ́ dáadáa ìní bí máa tá a máa dúró náà àlè ọlọ́run òun dẹ́n ṣe ń sẹ́lẹ̀ mi ọlọ́run ọba mọ̀ ọlọ́run náà wàá pàṣẹ fún gbogbo àwọn èèyàn náà pé kúlù mẹ́tọ́jì bá ti máa razaqnakum ọlọ́run ní ẹ̀yin náà ẹ máa jẹ nǹkan tó dáa táwọn ọlọ́run bá ṣe lásìkò fún yín sótẹ́ ẹ bá ti ń jẹ lòṣìṣẹ́ ọlọ́run bá fi wá má pèjú ọkùnrin kan wá yùtílù sáfà ó sẹ́rìn àjò tó ẹgbẹ́ ìrìn àjò tí ń ṣe ti pọ̀ gan ó ti pẹ́ tí ń sẹ́rìn àjò òṣìṣẹ́ ọlọ́run bá ní irun rẹ ti tẹ̀tù ara rẹ ti kérúkú ọwọ́ ń sọ fọlọ́run wípé ọwọ́ ọwọ́ ọwọ́ ń béèrè nǹkan lọ́wọ́ lọ́gbẹ̀ ìyá rọ́bì ìwọ ọlọ́run ṣàánú mi ìwọ ọlọ́run ṣàánú mi ṣùgbọ́n gbogbo oúnjẹ tí ń jẹ àrọ́ọ̀mù ni gbogbo nǹkan tí ń mu àrọ́ọ̀mù ni gbogbo ń tọ́wọ̀ àrọ́ọ̀mù ni òun gan ti tọ́jú ẹ̀dàgbàlagbà ni bóyá ọlọ́run fẹ́ gbàdúrà rẹ̀ àwa là ń kó bára wa bá ti ń jẹ́ àdúrà kí ni o kò ní í gbà kéèyàn ó ṣe sùúrù kéèyàn wà téèyàn bá wà ọlọ́run wa ní tẹ́ jẹ́ bá ọlọ́run bá wa náà wí. ọlọ́ni wà látẹ̀tì lọ. ọlọ́ni wà látẹ̀tì gan fi ì nítumọ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́ni ìtumọ̀ ẹ̀ gangan ni pé ẹ má kọjá àlà nípa pé ẹ fẹ́ lárísìkì ẹlòmí ọ̀pá yẹn dorí gbọ́bẹ́ lárísìkì ẹlòmí òfin yẹn sògùn owó dorí gbọ́bẹ́ lárísìkì ọlọ́ni ẹ má torí eléyìí àti parí ẹ ẹ má kọjá àlà nítorí pé ẹ fẹ́ lárísìkì. ẹgbẹ́ wà lọ́nà àrọ́mù tó lọ́ọ́ bá ń sọ nìyẹn ṣùgbọ́n àjẹjẹ àwọn abàní ọba ń ṣàlàyé fún àwọn ọlọ́run ní ẹran tí mò ń sọ kalẹ̀ fún yín ẹran tẹ́ ń jẹ yìí ọlọ́run ní ojoojúmọ́ ní máa sọ kalẹ̀ fún yín iye tẹ́ ẹ bá nídìí ni ẹ máa mú ẹ máa mú kọjá iye tẹ́ ẹ tọ́lọ́ bá fún àwọn nìyẹn ṣùgbọ́n wọn gbọ́ sọ lẹ́yìn wọn ẹ tún máa wá sọ ẹ má ẹ má ṣàì mórí sọlọ́run na bá ní sọ̀rọ̀ yìí àwọn náà káwọn náà ọmọ ká wọ àrísìkì lọ́nà àbúrú tọ́ba náà máa fi ṣe fún wa ká má ṣe ni o ká má mórí sọlọ́run lọ́nà bá sọ pé wàlá tẹ́tí gan ó fi yìí. káwọn náà dẹ̀ má dàbí àwọn èèyàn kan tó pé àrísìkì ti ń bẹ lọ́dọ̀ àwọn kan kó pamọ́ ni wọ́n wàá kó tẹni ẹlẹ́ni mọ́ titi wọn ó sì tún ní náà. ẹni ẹlẹ́ni ló tún máa padà bá wọn náà àwọn náà sì máa jí ayé lálẹ́ kíámà ọlọ́wọ́ alátẹ̀tẹ̀ gà òfin nípa àrísìkì ọlọ́ni ẹ má kọjá àlà ń bẹ̀ fáyẹ ilà aleikum gàdọ̀bì. ọlọ́ni tẹ́ ẹ bá kọjá àlà níbi àrísìkì fáyẹ ilà aleikum gàdọ̀bì ìbínú èmi ọlọ́run ọbọ̀ sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ẹ bá kọjá àlà níbi àrísìkì ọlọ́ni ìbínú ọlọ́run yọ sọ̀kalẹ̀ lórí ó lè sọ̀kalẹ̀ lórí láyé ó sì lè sọ̀kalẹ̀ lé lórí ní àlìkìámà ó lè sọ̀kalẹ̀ lé lórí láyé ó sì lè sọ̀kalẹ̀ lé lórí ní àlìkìámà so ìbínú ọlọ́run yóò sọ̀kalẹ̀ lé irú ẹni bẹ́ẹ̀ yóò sọ̀kalẹ̀ lé lórí so ìsọ̀kalẹ̀ lé lórí láyé ó sì lè sọ̀kalẹ̀ lé lórí láìkìámà so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ká má wàá lọ́nà tí ó dáa ọlọ́ni wà máa yá lè. yá lílé àlẹ́ gọ́dọ̀ bí fakọ̀dẹ̀ hawa. ọlọ́ni wà máa yá lílé àlẹ́ gọ́dọ̀ bí fakọ̀dẹ̀ hawa. ọlọ́ni ẹnikẹ́ni yá lílé àlẹ́ gọ́dọ̀ bí. ọlọ́ni ẹnikẹ́ni tí bínú èmi ọlọ́ba sọ̀kalẹ̀ lórí. Ah, látara pé arsiki ọfẹ jẹ ọfẹ mùtẹ́ni ọlọ́run ti parí ẹ̀ ẹtí ìbílẹ̀ ẹni ọlọ́run bá bá sọ̀ka ẹ̀ lọ lórí fakọ̀dì àwà irú ẹni bẹ́ẹ̀ ó ti dàbí ẹni tó jábọ́ látòrí òkè tó bọ́lẹ̀ níbi tó ga rororo bí ẹni tó já látòrí pléènì tó jábọ́ lẹ̀lẹ̀ tí wọn ò lè rí sàmá gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ ti di ìfakọ̀dì àwà iná kan tó wọn bẹ tẹ́ ń pè ní àwíyà iná náà ẹ bá fẹ́ kó sílẹ̀ lálìkẹ́ àmọ́ wọ́n máa jù látòkè bọ́ lẹ́lẹ́ni wọ́n ò lè sínú ẹni tí ó jàbọ ní gbogbo ẹni bá wá sí kìlọ́nà tí ọ̀dà iná irú ẹni bẹ́ẹ̀ ó ti wó sínú iná ó ti parí ayé sínú nìyẹn tí so látara bẹ́ẹ̀ bá ń ṣàlàyé wa kí a máa ma títóbi pé ọlọ́run ọba ń ṣàlàyé fún wa kí a mọ títóbi rẹ̀ wípé àkámọ̀ wá bínú ọlọ́run ìbínú ọlọ́run ọba ṣe nǹkan téèyàn máa ń wá torí pé ẹni tó bá wá bínú ọlọ́run ọba kò sí èméjì ń bẹ̀ ọlọ́run ọba yóò fìyà jẹ láyé tó ń bá wá fìyà jẹ láyé tó yẹ fún ọlọ́run ọba ọlọ́run ọba ó fìyà jẹ ní àlìkè àmà tí ó wà dẹ́dẹ́ pé yóò lọ jábọ́ sí i inú nathan pè ní awiya sọ ọlọ́ni wà ó mú wú ẹ bá ti fà ó mú wú awiya ọlọ́run ní ààyè títí ẹ̀ òun náà ní iná tá a mọ̀ sí kíni ọ tá a mọ̀ awiya òun náà ní ààyè rẹ̀ náà ọlọ́run wa ní wà inni laghaffarun liman taba wa amana wa amila salihan. ọlọ́run wa ní ṣùgbọ́n ẹ̀yin tí ẹ bá wá wá rísìkì lọ́nà tí ò dáa èmi ọlọ́run ọba ọba aláàánú ni mí wà inni laghaffarun ọlọ́run ni mo jẹ́ ẹni tí àforíjì rẹ̀ pọ̀ gan-an liman taaba. taaba wa amana wa amila salihan. ha. tó bá lè lọ sẹ́rí túbá ọlọ́run ní àforíjì mi ọlọ́run ọba ọ̀pọ̀ fúnra ẹni bẹ́ẹ̀ wa amila salihan ha. ìgbà tó túbá tán ó tún wá ṣiṣẹ́ dáadáa. àbàwà àmàna wà á mi la sọ̀lẹ̀ hàn. lẹ́yìn ìgbà tó túbá tán wà á mọ̀nà ó tún wá nígbàgbọ́ sọ́lọ́hún tó gbé yàrá sẹ́rí kò nù tó ní pé à ah, ní tí mò ń ṣe yí ọ̀dà o tún gbọ́dọ̀ ṣiṣẹ́ rere o tún nígbàgbọ́ sọ́lọ́run tó o bá ń tọ́ ẹgbẹ́ nìkan bá jẹ́ kèfèrí tó wá túbá tí ò nígbàgbọ́ sọ́lọ́run ọlọ́run bò ní gbà túbá lọ́wọ́ ẹ̀ ọ jẹ́ kèfèrí o sì túbá níbi wà tó ń wù ó tún nígbàgbọ́ ìmánì lèyàn fi máa ń ní nǹkan kó o gba ìsìláàmù lódì fi lẹ́tọ̀ọ́ sí tútúbá tó túbá yẹn ọlọ́run ní wà á náà lẹ́yìn wà á nílà ha ọlọ́run tụwa tún wá ṣiṣẹ́ eré bẹ́ẹ̀ bá túbà tán ó tún wá máa ṣiṣẹ́ dáadáa pẹ̀lú ẹ̀ ọlọ́run ní irú ẹni bẹ́ẹ̀. ọlọ́run ẹni náà tún wá dúró sójú ọ̀nà Islam kò kú bẹ́ẹ̀ ọ wá ń jẹ́ pé so irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹ̀ẹ́dẹ́gbẹ́ ó ṣẹ̀ṣẹ̀ kan tán ó tún ó ti kó bí ẹ̀ṣẹ̀ yẹn ó tún wá padà abẹ́ tó fi wá kú sórí ẹ̀ṣẹ̀ èyí ọ̀làforíjì lọ́dọ̀ ọlọ́run túbà rẹ̀ ọ̀parí nìyẹn ọlọ́run ti ṣàlàyé gbogbo ẹ̀ tán fún wánú ayá yìí ẹni tó túbà tọ́lá ọgbà túbà rẹ̀ yóò jẹ́ mú mi ní ọlọ́run ti ṣàlàyé bẹ́ẹ̀ tọ́lá ọgbà wá tún fi ẹ̀mí rẹ̀ ẹlẹ́ kí ni ó tún ṣe yóò tún ṣiṣẹ́ rí lẹ́yìn ìgbà tó bá tún ṣiṣẹ́ eré tán yóò tún wà lórí iṣẹ́ eré yẹn àti ìjẹ́ mùmùmí nìyẹn súnmọ̀ tádà yóò wà dóní mẹ́sì títí díẹ̀ ṣe kí ni o tí ó fi kú irú ẹni bẹ́ẹ̀ ni kí ni o lọ́lọ́wọ́ bó ṣe kí ni o ni ó ṣàforíjì fún so ìtàkùmọ̀ yìí pé ọlọ́wọ́ bá gba túbá yàn nìyẹn kọ́ ẹgbẹ́ ọlọ́wọ́ bá gba túbá rẹ ó kú sórí ìgbà túbá yẹn ṣùgbọ́n yóò وما أعجلك عن قومك يا موسى ọlọ́ba wa padà sí ọ̀rọ̀ Musa ọlọ́ni wa máa àjàlákà àwọn kọ́míkà yá ìwọ Musa kí ló kọ́ ọ lójú máa àjàlàkà kí ló kọ́ sí kí ló fa tó kọ́ ọ lójú kí ló jẹ́ kí ló kọ́ ọ lójú àǹkà òmíkà àwọn èèyàn rẹ tí mo ní o mú dání kí ẹjọ máa bọ̀ kí ló kọ́ ọ lójú lórí fi wọ́n lẹ̀ yà Musa ìwọ Musa tí mo ṣàlàyé fún wa lánàá pé Musa lẹ́yìn ìgbà tó lo thirty days tán ó yẹ kó dúró dé àwọn tọ́lọ́wọ́n bá ní kó dúró dé yìí kí wọ́n jọ wá débi tọ́lọ́wọ́n bá ní kí wọ́n dé kó tó wá bọ́ síbi tọ́lọ́wọ́n bá ní kó bọ́ sí tọ́lọ́wọ́n bá ti fẹ́ fún ní tó fẹ́ fún un ọlọ́wọ́n bẹ kí àwọn yẹn kí bẹ́ẹ̀ wọ́n àwọn Bani Israila ni o àbáwọn ẹ̀sà kan ọbẹ̀ kí wọ́n rí bí Musa ti bọ́ sí ibi tó bọ́ sí bó ti gba gbogbo ọlọ́wọ́ tí ọlọ́wọ́n kó wọn rí pé ẹ Musa bọ́ mi báyìí ọlọ́wọ́n bá sọ̀rọ̀ bá ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kí kó wọn gba tó fẹ́ gbà ọkàn nìkan àti wọn ẹ máa bá mi ẹ máa bá mi lórí fún wọn. sọ ọlọ́pàá sọ pé ìwọ Musa kí ló dé tí ọ̀kan ju dọ́dọ̀ mi náà mi. قال هم أولئي على أثري وعجلت إليك ربي لترضى آه قال هم أولئي آه قال لهم هم أولئي àwọn tó ń sọ yàrá bàní sọ̀rọ̀ yìí là tó ní kó dání wúwú àwọn ní lọ́ọ̀kan ìwọ̀n jìnnà náà síbi àlà àṣàrè wọ́n wà níbi orí pàmì àwọn náà ń tẹ̀lé mi bọ̀ lẹ́yìn náà ni wọ́n ò jìnnà sí mi àwọn náà wà níbi tó súnmọ́ mi tí ò jìnnà sí mi ń bí ọlọ́run wọ́n ní wàájìlítù ìlẹ́ẹ̀kà rọ́bì lítàrúdọ̀ wàájìlítù ìlẹ́ẹ̀kà rọ́bì lítàrúdọ̀ mọ̀ kánjú wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run lìtẹ́rìdọ̀ mọ̀ ń wá ìyọnu rẹ ni ìyọnu rẹ ni mọ̀ ń wá àbí nígbà tí ìwọ tó wọlé jẹ ọlọ́run tún ní kí wọ́n á bọ̀ tí máa ṣe nǹkan tán kí n tún á máa pẹ́ lẹ́yìn kí n máa dódà àwọn tí wọ́n já àwọn àbánisọ̀ ilé mi fi ń sáré bọ̀ ní tèmi ìgbé à nítorí ọbẹ̀ gbélé mi lọ́wọ́ ni mo kà sí ni kó lè máa yọnu sí mi. <laughs> musa ní ntí mo fi tètè wá nù bọ́lọ̀ ti dá ọmọ èèyàn nìyẹn ìkánjú wà nù ọ̀rọ̀ wa wa khuliqa al-insanu min ajal ọlọ́run ló ń dá wa látara àkànjú ni bọ́lá wa bẹ́ẹ̀ ṣe nǹkan fún wa àáfẹ́ kó lè tè ṣe kíákíá tó bá kó lè tè ṣe kíákíá èyí lè sọ pé kó lè tè lówó tó wọn bá níjàre kí <laughs> òun ni tó wọn bá ní kó òun kó dé so <laughs> ó làbùdó máa pẹ́pẹ́pẹ́ bọ́lá tó fún yẹn <laughs> ìkànjú ọlọ́run fi dá wa lórí àwọn ànẹ́bí ọlọ́run àwọn adágbọ̀n bá àwọn ànẹ́bí ọlọ́run ọba náà báṣárù ni wọ́n bí èèyàn bíi tiwa náà làwọn náà so Musa ẹ̀wò bó ti kánjú ẹ̀wò bó ti yára sọmọdún ti bẹ́ẹ̀ náà ọlọ́run ọba ní rárá àdéhùn tí mo ṣe fún ọ ọ ti ní mo ti sàdéhùn yẹn mo fẹ́ kó rí ṣùgbọ́n ọlọ́run ọba dá Musa lóhùn nígbà tí Musa ti bọ́ síbi tí ọ fẹ́ bọ́ sí ṣùgbọ́n kíkánjú tí Musa kánjú ó wá ṣe sábàbí fún àwọn tí wọ́n jẹ́ láàrin ọjọ́ mẹ́wàá yẹn ọlọ́run ọba ní kí àwọn tí wọ́n jẹ́ àwọn Bani Israel ọlọ́run ọba jẹ́ kí wọ́n lọ di ẹnì tó ṣe wípé wọ́n wá lọ sin nǹkan tá à ń pè ní tí wọ́n gbé lẹ́lẹ́ bí ògédègbè màálù wọ́n lọ sin ṣùgbọ́n kálí bá a mọ̀ bí ọlọ́run ọba ti ṣe fún Musa níbi tí ọlọ́run ọba ti ní kí Musa wá yìí ọlọ́run ọba bá Musa sọ̀rọ̀ ńbẹ̀ ibẹ̀ náà ni Musa ti béèrè pò tó fẹ́ rọ lọ́hùn ibẹ̀ náà ọlọ́run ọba ti fún ní kíni o ibẹ̀ náà ọlọ́run ọba ti wá fún ní àtọ̀rọ̀tì so ló fi jẹ́ pé a kà sọ́tọ̀ àrọ́f ká lè sáré ka àsọ́tọ̀ àrọ́f ní orí keje aya one forty two sí one forty five ká bóyá mú ọlọ́run ti bá Musa sọ̀rọ̀ ń so ó sì ti sọ pé òun fẹ́ rí ọlọ́run bá bọ́dọ̀ bí bọ́mọ èèyàn ti rí nìyẹn <laughs> ti sọ̀rọ̀ <laughs> so bá ti dá bí àwọn ọmọ èèyàn ti bọ́lá bá ní ẹ̀gbà tó lọ́sẹ̀ máa dáná pé má débi èso ìkọ̀kọ̀ là délẹ̀ ẹ̀rọ ọmọ èèyàn ṣé báwa là délẹ̀ so bọ́lá ti dá ọmọ èèyàn nu yọ̀ọ́ máa forí jìn àná ẹ̀ ni kò sọ pé dáa fẹ́ dá sí <laughs> òun náà lọ́ọ́ máa forí jìn wá so ṣùgbọ́n ó ti ní ẹ̀ṣẹ̀ dábàá wá ṣẹ̀ ọlọ́run fi ẹ̀ṣẹ̀ yẹn bí Musa so yọ̀ọ́ máa fi bí wá yóò sì máa forí jìn wá so kọ́lọ̀ kọ́ máa forí jìn wá so àyà one forty two nínú suwato Araf ọlọ́run bá sọ fún wa nípa Musa náà. ووعدنا موسى ثلاثين ليلة ولما جاء موسى لميقاتنا ولما جاء موسى لميقاتنا ọlọ́wọ́ bá ní nígbà tí Musa nígbà tí Musa dé lìmíkọ́ọ̀tìnà tó débi táwọn ọlọ́run ọba tá a ti sọ bá a fẹ́ bá sọ̀rọ̀ ìgbà tí Musa débẹ̀ náà. wàkàlámà ò rọ̀ bò ó. ọlọ́run ọba ò ní gbé àwọn wa mọ́ ń bá sọ̀rọ̀ wàkàlámà sọ́wọ́ pé ìwọ ọlọ́run mo fẹ́ kó lè bá yọnu sí ti mú <laughs> ọmọ excuse wa lọ́rọ̀ ah ẹ̀ eh, eh, tó sọ pé ẹ fẹ́ fún mi rú mi ní nǹkan kí tí wọ́n á máa yọ́bọ̀ lẹ́yìn <laughs> sọ ìwọ <laughs> náà so ọlọ́run bá wa ṣe kí ni ọ ọlọ́run bá wa bá sọ̀rọ̀ náà. kọ̀ọ̀lá rọ̀bì àrìní àǹzòrò ilẹ̀ yìí. ó ní wọ́n ọlọ́ àrìní àǹzòrò ilẹ̀ yìí ọlọ́run dé orí ọba yìí sọ sọ ọlọ́run fún mi rí àǹzòrò ilẹ̀ kí n wọ̀ ìwọ ọlọ́run mo fẹ́ rí ọ ọlọ́run ni kọ́ọ̀là. kọ́ọ̀là là ń tàrọ́ ní wàlá kìíní zoro ilà ìjábàlì. ọlọ́run ni là ń tàrọ́ ni ó lè rí mi láéláé láyé ń bì téèyàn ọba rí mi ọlọ́run dàlí kí a mọ̀ ó lè rí mi láyé ń bì là ni fi dúnìyà ó lè rí mi láyé ń bì láéláé so àlìkí a mọ̀ lè rí zoro ọlọ́run ọlọ́ni wàlá akínú ìṣòro ìlà jabal. wàlá akínú ìṣòro ìlà jabal. ọlọ́ni mo fẹ́ fi títóbi mi hàn mo fẹ́ fi ìmálẹ̀ tó rọ kiri ká mi mo fẹ́ fi kàn ọ́ ọlọ́ni wo bí òkè ọlọ́ni wo bí òkè náà. fàyìn istakọrọ mọ́kànnà ù fàṣàù fàtàrọ ni. fàyìn istakọrọ mọ́kànnà ù òkè tó o fẹ́ wò yìí tí òkè yẹn bá fi lè dúró síbi tó wà tí wọ́n bá dúró síbi tó wà fàṣàù fàtàrọ ni orí ìbò lè rí mi nìyẹn òkè náà fẹ́ wò òkè yẹn tó bá fi lè dúró <laughs> ìwọ olórí mi nu náà falamma tajalla rabbuhu liljabal. nígbà tó Ọlọ́run bá wá tàn mọ́lẹ̀ sí ara òkè yẹn báyìí Ọlọ́run kan tàn mọ́lẹ̀ sí ara òkè yẹn lára àmọ́lẹ̀ Ọlọ́run Ọlọ́run kí ni. ja'alahu dakkan wa Musa sa'iqa. Ọlọ́run sọ òkè òkè yẹn sì pín yẹlẹyẹlẹ òkúta bẹ̀ sí fọ́ wẹ́lẹ́wẹ́ bí ó ti fọ́ nǹkan ó dẹ́rùbà Musa wa Musa sa'iqa. wa Musa sa'iqa. Musa náà wó lọ dákú lọ pé èèmọ̀ lélẹ́yìí díẹ̀ lókùtà yẹn fi tó fi tó fi là tó fi split tó fi là tó fi crack ó wò ah eléyìí ní agbára òun náà wò lẹ́ni ọlọ́ni falama afa. falama afa kọ́kọ́ la subahának. lẹ́yìn ìgbà tó wá jí tán ó ní subahának ah ó ní mímọ́ rẹ̀ ọlọ́run <laughs> ó ní túbùtù ilẹ̀k etí mo tún béèrè wo mo tún ti sàṣe jù túbùtù ilẹ̀ka mo tún wá foríjì o ọlọ́run foríjì mi mo wá túbà lọ́dọ̀ ọlọ́run ìyìn mọ̀ pé etí mo tún béèrè o kò yẹ kí n tún béèrè rẹ̀ túbùtù ilẹ̀ka náà. wàhálà wà lórí mọ̀mẹ́ni ah ṣùgbọ́n èmi náà ti wá jẹ́ alákọ̀ọ́kọ́ tí mo nígbàgbọ́ sí ọ pé ah nínú gbogbo àwọn ẹ̀bà ní sọ́yà ah ọlọ́run tó tọ́ lọ ọ̀hún bẹ̀ so bí Musa ti sọ náà ni àkọ́dọ̀ àwọn tẹ́jà àbá ní Israel lẹ́yìn ìgbà tí ọlọ́run bá gba túbá àwọn tán lórí ògèdègbè màlúù àwọn tọ́lọ́run bá dúró ní kí wọ́n lọ tọrọ túbá àwọn náà tún náà fẹ́ rí ọlọ́run gbogbo báyà yẹn ni wọ́n kú Musa ẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ni pé ìwọ ọlọ́run dákúndọ̀ ọlọ́run wọ́n ní mo pa owó yẹn ni bá ń jí wọn padà kí wọ́n tún padà lé kọ́lọ́ tó jí wọn padà so ọmọ èèyàn ni àá fẹ́ mọ tí ń dún nídìí nǹkan kan ìṣesí ọmọ èèyàn ni ọlọ́ni kọ́ọ́lá ya musa. ọ̀la ya musa inni stofaytuka ala nnasi bi risalati wa bi kalami. ọlọ́ni wọ musa ọmọ pẹ́mi ọlọ́run ọba ti sọ ọ́ lẹ́sà ni mo ti sọ ọ́ di òjíṣẹ́ mi ìṣe mi ọmọ wádọ̀ rẹ̀ ọ̀rọ̀ mi dẹ̀ ọmọ bá mi sọ̀rọ̀ tẹ́mi àti ọjọ́ máa sọ̀rọ̀. نعم فخذ ما آتيتك وكن من الشاكرين ntí mo gbélé ọ lọ́wọ́ fàkúndì máa àtẹ ìtùkà mo gbélé ọ lọ́wọ́ tàwọ́rẹ́tà tí mo gbélé ọ lọ́wọ́ gbà á wà kún mí lọ ṣàkìrí wà á nú àwọn tí wọ́n máa dúpẹ́ fọlọ́run ntí mo gbélé ọlọ́wọ́ ni ọlọ́wọ́ máa lò ọlọ́wọ́ ni kí ni wàkàtàbìnà. wàkàtàbìnà làwọn òfin àlùwà hìmẹ̀ kò lè ṣe é. ni àwọn ọlọ́ àwọn akọ fún sínú wàhálà ọ̀pọ̀ ọ̀là tá a gbélé lọ́wọ́ mí kùl kulli shay'in ọlọ́run gbogbo nǹkan tó ní ìdí pàtà yányán la gbé síbẹ̀ ọlọ́run ni mọ́ ìzàtà. mọ́ ìzàtà wà tafsilan li kulli shay'in. bó wá bẹ́ẹ̀ ṣe wáàsí ọwọ́ à ń bẹ̀ tẹ́nìkan wá bẹ́ẹ̀ béèrè question pé kí bóde ó ti ṣàlàyé wà tafsilan li kulli shay'in ọlọ́run ni a fún ní gbogbo àlàyé gbogbo nǹkan tán yányán ọlọ́ni a fún gbogbo ẹ̀. fàkùdàhà bí kú wá tí wà á múrúkọ mẹ́ka yà á kúdò bí a sàní ha. fàkùdàhà bí kú wá tí ọlọ́ni wàá gbàmú dáadáa ìwé ọlọ́ni èèyàn máa ń fi gbogbo ti eh, determination gbogbo èèyàn máa ń kàwé ọlọ́run sí ni kú wà bẹ́ẹ̀ ni pé ó kà sí dáadáa kùránì èèyàn máa ń kà sí ni èyí fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mu ọlọ́run ó dì dáadáa. àmùrùkọ mákàyà kúdù bí àṣàní ha. àwọn èèyàn rẹ láṣẹ wọn eh, àwọn tó dáa tá a kó sínú ẹ̀ ni kí wọ́n máa ṣe ọlọ́wọ́n ni sàórì kùn. sàórì kùn dàrọ̀ fàṣíkì. àwọn kan ò ní gbà nù yín ọlọ́ni màá máa fún yín màá máa fún yín rí ọ̀nà tí àwọn tó ń jẹ́ àwọn tó bá ya pòkì ibi tí wọ́n máa dé sí ọlọ́ni màá máa fún yín rí. so látara bẹ́ẹ̀ bọ́lọ́wọ́n bá ti bá mú ọlọ́run jẹ́ kí ọlọ́run bá Musa sọ̀rọ̀ níbẹ̀ ni ọlọ́run ti bá Musa sọ̀rọ̀ nígbà tí ó tún béèrè pé kọ́lọ́run jẹ́ kóun orí òun ọlọ́run tún fi ìmọ̀ ó fi hàn ọlọ́run á fún ní Taurat sọ ọlọ́run fún ní taurat sọ ṣùgbọ́n ọlọ́run á sọ fún nígbà tó wá bá tó wá fún ní gbogbo eléyìí tán ọ̀rọ̀ tó ọlọ́run á sọ fún ni náà ọlọ́run. ọ̀làfà iná kọ́dí fátánà kọ́ mọ́kà mi ń bá dìk. ọlọ́run ní fàyínà kọ́dí fátánà kọ́ mọ́kà mi ń bá dìk ọlọ́ni àwọn ọlọ́run ọba àti lọ́ọ́ fi wàhálà ṣẹlẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn rẹ ní bá a dìkà lẹ́yìn ìgbà tó kúrò tán lẹ́yìn ìgbà tó ti kúrò bẹ́ẹ̀ tán àwọn kan ní kété tó kúrò bẹ́ẹ̀ náà ti bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kan sọ pé òun náà ló sọ fún wa pé thirty days wọ́n wà bá wọn nígbà tí wọ́n sì lẹ́yìn thirty days ni aburú bá ṣẹlẹ̀ sí wọn ọlọ́ni fàyínà kọ́ni fatanna kọ́ makami bàdíkà wà dọ̀là òmù sàmìrì. ọlọ́ni a ti lọ fi fìtínà kan àwọn èèyàn rẹ nígbà tó o sì ń bẹ̀ wà á dọ̀là òmù sàmìrì ẹni tí wọ́n ń pè ní sàmìrì jù ó ti wá lọ sọ àwọn èèyàn rẹ nù ẹ̀ tó ń pè ní sàmìrì jù yìí èyí tó gbajúmọ̀ tí inú àwọn òwe tó ti ṣáájú lọ òun náà ni wọn a máa sọ pé orúkọ rẹ̀ ń jẹ́ Musa so ṣùgbọ́n eléyìí kò sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé orúkọ rẹ̀ ń jẹ́ Musa lára ibi tí òun sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ ní orin tí Amadu Shauki kọ tó sọ pé wà Musa lẹ́dí rọ̀bá òjìbìrì ìlú kàfírùn wà Musa lẹ́dí òfin àwọn ẹ̀rí inú ìtàn náà ni amadu Shauki ti rí táwọn èèyàn kọ́ bẹ́ẹ̀ bí àwọn afúntẹ̀síìrì kan tí wọ́n kọ́ bẹ́ẹ̀ yìí pé Jìbìrìlù ló tọ́jú Musa yìí tí wọ́n pè ní asámìrì yù wípé Jìbìrìlù ló tọ́jú ẹ̀ so wọ́n yẹ pé wọ́n gbé jù inú gbó nígbà tí fèrè àwọn náà ń pa àwọn ọmọ ni wọ́n gbé jù sínú gbó gbogbo àwọn ọ̀rọ̀ yìí pátá yanyan òun náà ni àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n ń wádìí nípa àdìsí wọ́n sọ fún wa pé kò fìdí múlẹ̀ àárí ẹ̀rí tá a lè fi báàkì tá a lè fi tẹ̀lé so ẹ̀rí tó wà ní pé sáàmì rí yù ìran kan ni sáàmì rọ́tù ìran kan nínú àwọn ìran tí ń gbélé mísírọ̀ ní jẹ́ sáàmì rọ́tù ẹni tó wá wá láti inú ìran yẹn ní jẹ́ sáàmì rí yù ẹni tó bá wá láti inú ìran yẹn wọ́n wá ní àwọn ìran yẹn nìyí àwọn ti wọn nílẹ̀ mísírọ̀ ògédègbè màálù làwọn máa ń bọ̀ so sámìrì yìí ti ní experience táwọn kíni o àwọn ará rẹ̀ máa ń ṣe èyí nìyẹn àwọn afáàdé tó ṣàlàyé pé tí kùránì bá mú orúkọ èèyàn kan wá orúkọ tí kùránì mú wá yẹn a máa jẹ́ ọkọ fún yàn a sì tún máa jẹ́ ìṣesí tẹ́niyẹn tún ń ṣe náà tẹ́málẹ̀ yẹn sámárọ̀ nígbà míì ni pé kéèyàn ọmọ abáyàn sọ̀rọ̀ ooru so ẹtí bá dẹ̀ máa ń sọ̀rọ̀ ooru tẹ́wọ́n dẹ̀ máa pa àlọ́ fáwọn èèyàn ọ̀rọ̀ bí irọ́ bí irọ́ bí irọ́ ìmọ̀ wà lọ́rọ̀ rẹ̀ sọ àwọn afáàtú sọ fún wa pé ẹni tẹ́ ń pè ní sáàmì ríyù yìí kọ̀dáwù ni onítẹ̀jẹ̀ èèyàn ni èèyàn abú ni ó tún wá wá tí wọ́n ń ṣe ní ọ̀dọ̀ ọkà papọ̀ mọ́ Musa ni ó papọ̀ mọ́ Musa ni kìí ṣèyàn dáadáa gẹ́gẹ́ bá àwọn afa ti sọ eléyìí ni tó yẹ pé ó fìdí múlẹ̀ tí àwọn afa ṣàlàyé fún wa so sáàmìrì yù yìí òun ló tẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àbànú Ísírẹ́lì òun ló tẹ wọ́n jẹ gẹ́gẹ́ bí àwọn afa gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa nígbà tí àwọn àbànú Ísírẹ́lì nígbà tí wọ́n fẹ́ jáde kúrò nílẹ̀ mísírọ̀ tí Musa sọ fún wa pé òru lòun ó kó wọn jáde wọn wàá fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn àràn fèrè àwọn náà mọ̀ wọ́n wá lọ yá pé ọdún sì ti súnmọ́ ìjọ kejì ìjọ náà ni ọdún wọn wọ́n wá lọ yá nǹkan tá a máa fi ṣétí nǹkan tá a máa fi sọ́rùn àwọn obìnrin àwọn bànú Israel wọ́n wá lọ yá lọ́dọ̀ àwọn ìran fèrè náà wọ́n sì yá wọn tóbi àwọn yẹn wọ́n fìyà jẹ wọn ò ní kankan wọ́n lọ ya gold wọ́n ya silver nǹkan dáhùn pé ìbọ́là ni ọdún wa ọlọ́sìn ni kí musa kó wọn jáde ní òru so àwọn ò pé kí wọ́n bá a mọ̀ wọ́n gbà pé àwọn fẹ́ kó jáde gbígbà rẹ pé ọ̀la làwọn fẹ́ sọdún so wọ́n lọ ya gbogbo kí ni o ntí a máa tìbọ̀ tí tá a tìbọ̀ ọrùn tá a tìbọ̀ ẹsẹ̀ táwọn obìnrin tìbọ̀ wọ́ gbogbo ẹ̀mí wọn lọ yá lọ́dọ̀ wọn ìgbà tí wọn ti musa wa kó wọn gba orí odò kọjá tán tí musa wa lọ bọ́lọ́hún sọ̀rọ̀ wọ́n wá rí i pé ah, nǹkan oníǹkan ọ̀dọ́ mà ti parẹ́ nǹkan oníǹkan mà ti wà ní ọ̀dọ̀ wa góòdì onígóòdì ni máa ń bẹ lọ́dọ̀ wa yìí sílíbà onísílíbà ni máa ń ṣe kí ni òní máa ń bẹ lọ́dọ̀ wa yìí ah, nǹkan dára ní ẹ̀sẹ̀ lélẹ́yìí o àdá onídúkìá àdá fún wa ládàra bẹ́ẹ̀ kálukú bá ń dúrọ́pù dúkìá yẹn ní wọ́n bá ń dúrọ́pù ẹ̀ sínú kòtò kan pé. àgbọ̀dọ̀ eléyìí kìí ó yẹ kí Musa pé Musa lẹ́kí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ gẹ́ pé ntí o kí la ṣe sí bó láti dá padà só ti dẹ̀tọ̀ fún wa ní báwọn tó ní ní àwọn ìyàwó wọn wà àti kú ọlọ́ni kò ní mọ́ gbogbo àwọn kan wọ́n dẹ̀ ti tẹ̀lé inú omi so látara bẹ́ẹ̀ sáàmì rí tiẹ̀ jẹ́ pé ọ̀dọ́ tiwọn àwọn máa ń mọ̀ gédégbé lòun bá bọ́ síbi góòdì tí wọ́n kó dà lẹ́ẹ̀lẹ́ lọ́ba wa so ọba ọba ó sì mọ̀ bá àti sọ góòdì tá a so pọ̀ mọ́ra wọn pẹ̀lú náà táwa sọ tá a fi wá mọ ògédégbé màálù wá fi mọ ògédégbé màálù lẹ̀ ó fi mọ nǹkan lẹ̀ fún wa làwọn àfáà fi sọ wípé ọwọ́ á mọ ògédégbé màálù yẹn lẹ̀ nínú tàdá ń kà ní pé tí ó wà nù kùránì gẹ́gẹ́ fún ààrẹ òun ni pé wọ́n sọ fún Musa nígbà tí Musa ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé bó kí ló dé tó fi ṣe àwọn èèyàn lọ́nà ẹ ọwọ́ á ṣàlàyé fún Musa pé òun bu yèèpẹ̀ kan níbi àwọn afá sọ pé yèèpẹ̀ ẹsẹ̀ ẹṣin tí jìbìrìlù gbé wá sínú omi wọn ló lóun bu yèèpẹ̀ ẹsẹ̀ ẹṣin yẹn òun lòun á bù sí ẹnu ògédègbè màálù yẹn òun tó ń fi tí wọ́n fi góòdì àti sílífà rọ olóje kan máa dún pẹ̀lú àwọn àfáà sọ wípé irọ́ ni musa sa irọ́ ni sa káwọn pè ní musa tó pé irọ́ ni sáàmì rí yù yẹn irọ́ ló pa fún irọ́ ló pa nínú àyà yẹn pé irọ́ ló pa ọlọ́run bá kàn mú wa pé ká lè bá a mọ̀ pé òpùrọ́ ni ni kì í bọ́lá bá yẹn bíbí rẹ̀ bẹ́ẹ̀ torí pé yẹ pé ẹsẹ̀ ẹsẹ̀ sí jìbìrì tó bá mú kò lè jẹ́ mújísà fún kèfèrí láíláí kèfèrí kò lè jẹ́ mújísà èyí ò lè mú nǹkan tó bá jẹ́ nǹkan títẹni ọlọ́run kó wá aṣọ bóun fẹ́ lò fún kàbúrú kọ́ lọ́run jẹ́ òṣìṣẹ́ fún kò ní ṣe fún kódà kò rí ọ̀pá amúsámú kò lè dejò lọ́dọ̀ rẹ̀ láíláí kò rí ọ̀pá amúsámú àwọn afáàní kò lè dejò lọ́dọ̀ ẹ̀ kò lè dejò lọ́dọ̀ ẹ̀ yóò aṣọ bóun mú nǹkan jìbìrìl ọwọ́ fi ṣe àwọn èèyàn lọ́nà ọlọ́run bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àǹfààní kò kò lè jẹ́ bẹ́ẹ̀ láéláé ó ń purọ́ fún Musa ni ọlọ́run kan sọ ìkáyà irọ́ rẹ̀ fún wa ni ìyẹn làwọn afọ́ntẹ́fẹ́sì fi rò pé bóyá ó bu iye pẹ̀yẹ ni kò bú kankan wọ́n ní tó bá lóun rí jí tó bá lóun rí jìbìrì ìlú gbogbo wọn náà ló lè rí nítorí òun rí tó pé bí èèyàn ló ti wá nù àwọn tó ń jẹ́ àwọn sàhábà ìgbà tí jìbìrì ìlú wá bí èèyàn gbogbo èèyàn náà ló rí tó bá lóun bu kankan so ó kàn sọ̀rọ̀ yẹn lásán ni Musa gbọ́n fún lẹ́sìn torí pé kọ́ máa fún lẹ́sìn rí gbé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yẹn kọ́ ó ti ba owó nǹkan tó fẹ́ bàjẹ́ tán yẹn olùdàbọ̀ ẹ̀rọ yẹn sọ pé òun purọ́ òun segin nìkan ẹ̀ṣẹ̀ rẹ̀ nìkan ìjìyà rẹ̀ nìkan ni Musa kà sọ kò sọ lórí ọ̀rọ̀ tó sọ mọ́ tó gbé tìmọ̀ pé onítàjẹ èèyàn ni ẹ̀ má ti jóúnjẹ àmẹ́yàn tí bá fẹ́ máa sọ̀rọ̀ àyè gbọ́rọ̀ rẹ̀ mọ́ dáadọ́ pé onírọ́ ni à ní gbọ́rọ̀ rẹ̀ mọ́ so látara bẹ́ẹ̀ yẹn làwọn afáfẹ́ ká gbọ́ yẹn pé ọ̀rọ̀ tó sọ yẹn kìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàlù ti ṣe tẹ̀síìlì pé ntó bù yẹn àwọn afáàlù ara kò lè bù kò lè wúlò fún láyà ẹ̀ wọ́n ní ọ̀nà mẹ́ta ni ó lè jẹ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé ọ̀nà wà tó jẹ́ wípé tí àwọn tí wọ́n máa ń ṣe ọgbọ́n tí wọ́n máa ń dá òun náà ni wípé tí wọ́n bá ṣe ògédègbè màálù yẹn wọ́n wàá gbé ìdí rẹ̀ wọ́n ti lu òsì bí ìdí rẹ̀ ibi tátẹ́gùn lè máa gbà wọlé ni tálẹ́gùn bá ti wá gbàgbẹ́ wọlé yóò máa dún fúúfúú àbánísàlẹ̀ àbárò yìí pé kínní máa ń dún tòótọ́ pẹ́lẹ́ kínní No àbí kó ń gangan fún ara rẹ̀ kó dé ète tí fi ń dọ́gbọ́n pé kíkí ní ọmọ ọdún àbí kí ṣètọ́nù padà wá wọ bẹ̀ ṣètọ́nù ni wọ́n wọ òòsà táwọn yẹn bá ti dé lẹ́lẹ́ tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti ń ráǹdì bẹ̀ èsòdè bẹ́ẹ̀ tiẹ̀ ni àjẹnú kan yóò wà nílé ìwọ́n máa àjẹnú kan máa lọ bẹ́ẹ̀ tẹ́ bá ti ń béèrè nǹkan máa dá wọn lóhùn so àwọn náà wọ́n lè máa sin nǹkan èsù ni ó yà bọ̀ bẹ́ẹ̀ dáhà fásọ̀nù nínú kó ṣe kinní yẹn ní nǹkan tó pé atẹ́gùn ọmọ gbà wọlé táwọn èrò kébé àǹkankan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìyẹn lórí ilẹ̀ jù tàbí kọ́ dọ́gbọ́n ẹ̀wẹ́ mi tí mi ń ṣe bẹ́ẹ̀ tàbí kọ́ ẹgbẹ́ sùn dé bẹ́ẹ̀ ṣùgbọ́n pé yẹ pé ẹsẹ̀ eh, jìbìrì ló mú bẹ́ẹ̀ láéláé kò lè wúlò fún kódà kó bù kódà bẹ́ẹ̀ kò lè wúlò fún láéláé ọlọ́run lè fi sin àwọn èèyàn lọ́nà so látara bẹ́ẹ̀ oná làwọn àfáà ni wọ́n ń ṣàlàyé fún wa wọ́n á jẹ́ kó yé wa pé sáàmì rí yùyí o òun náà ló sì kí ni ó sì àwọn èèyàn ó sì wọ́n nù ó sì gbogbo àwọn tẹ́jà àbánú ìsọ̀rọ̀ ìlà ó sì wọ́n lọ́nà so á kà ọ̀rọ̀ rẹ̀ á tún máa ọ̀rọ̀ rẹ̀ tó kù wájú ọlọ́ba ṣàlàyé fún wa ọlọ́ni fàyínà kọ́dìfàtàn náà kọ́ ọmọkà. fàyínà kọ́dìfàtàn náà kọ́ ọmọkà mi bá wà á ọlọ́ni ọlọ́run ọba fàtàn náà kọ́ ọmọkà á fi wàhálà ṣẹlẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn mímbádìkà lẹ́yìn ìgbà tó kú òǹbẹ tán wà àdọ́là òun sàmì rí yù ọlọ́ni ẹni tí ń jẹ́ sàmì rí yù ọlọ́ni ọwọ́ kó ànúbá wọn. Nam. Farja Musa ila qawmihi ghadibana sifa. Ẹ̀rí Musa ẹ̀ta ara Musa ọ̀balẹ̀ ntì ẹ̀ bó ti gbọ́ yìí o. Ah, Farja ila qaw Farja Musa ila qawmihi ọlọ́run ni Musa padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ní lójú ẹsẹ̀. gọ́dìbàánà sífà. gọ́dìbàánà ọlọ́run ni ìbínú ẹ̀ ti dópin tán yẹyẹ asifan lẹ́ẹ̀tì ń banújẹ́ a ló fi kú o ti ń lọ báwọn èèyàn rẹ̀ náà ọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀. ọ̀la ya qawmi alam ya'idikum rabbukum wa'dan hasana. ó ní kọ́ ọ̀la ya qawmi ẹ̀yin èèyàn mi alam ya'idikum rabbukum wa'dan hasana Ah, ah. ṣe bọ́lọ́hún ọba ló ṣàdéhùn fún yín ẹ̀rọ àwọn kan tí wọ́n ń bọ nǹkan jò ní ọlọ́sìn tó ṣàdéhùn fún yín pé kí mi ò wá gba tàwọ́rẹ́ta nǹkan tẹ́ ẹ máa lò ah, ó ṣàdéhùn dáadáa fún yín olóhùn ọ̀yà yín níbi omi ọ̀yà yín ó tún ṣàdéhùn fún yín pé òun ọba mi sọ̀rọ̀ wọ́n ò gbé tàwọ́rẹ́ta lé mi lọ́wọ́ ó tún ní kí wọ́n ọlọ́run tó ní kí ọlọ́run Now. Àfàtọ́lá aláìkúmùlẹ̀ áàdì. Àfàtọ́lá aláìkúmùlẹ̀ áàdì. Sẹ́lẹ̀mì ti wá pẹ́ jù ni. Ṣé forty forty days ti pẹ́ jù? Àfàtọ́lá aláìkúmùlẹ̀ áàdì. Ṣé forty days? Ṣé forty days ṣé ó ti wá pẹ́ jù kọ́ lọ́wọ́ bá dọ́gbọ́n ṣàdéhùn fún yín kó fi dá yín lóhùn? Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ yín àfàtọ́lá aláìkúmùlẹ̀ áàdì. Ẹ̀yin Bani Israil sáwà ni ọjọ́ eléyìí ti pẹ́ jù ní fún yín ẹwà tẹ́ ti wà ní ìyà tẹ́ ti ń jẹ ìyà bọ̀ ẹgbà náà bá ní sọ yìí láì ẹwà tí wọ́n ti ń jẹ ìyà bọ̀ lọ́wọ́ lọ́wọ́ kí ni olówó pèrè áhùn tọ́lọ́ wọn là ń kó lọ́wọ́ pèrè áhùn tó dẹ̀ rí mú jíza tọ́lọ́ wọn ṣàdé ọjọ́ kékeré pé kọ́ ọ̀hún tó ń fún wọn ní tí wọ́n tó máa lo ìwé òfin wọn tí wọ́n tó máa lo àti bí wọ́n tó máa ṣèjọ́sìn wọn lọ tí wọ́n tó máa ṣe báwọn ó ní afatọ́lá aleikumule aadi. afatọ́lá aleikumule aadi. ó ní ṣé ọjọ́ tí wàá pẹ́jù lẹ́yìn lórí náà náà mú. am aratumma yahilla aleikum ghadabun min rabbikum. am aratum yahilla aleikum ghadabun min rabbikum ṣé jẹ́ ìfẹ́ ni pé kíbi ní ọlọ́run bó sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ni ẹ̀yin bá ní sọ̀rọ̀ yìí ṣé ẹ fẹ́ kíbi ní ọlọ́run ó sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ni náà. fa akhlaftum Ah, ní fa tẹ̀tọ́ àìpé lọ́wọ́ fi ẹ̀fẹ́ kí mi náà ọlọ́run bó lọ fi ṣe pé sábà bíi rẹ̀ fa láftún mọ́ ìdí ẹ wá yapa àdéhùn mi torí pé ẹ̀fẹ́ kí mi náà ọlọ́run sọ̀kalẹ̀ lé lórí sídòrí ẹ lọ fi wá yapa àdéhùn mi pé mò ń bọ̀ wá mo fẹ́ lọ gbà lọ́lọ́tún ní àtúmọ̀ sí mo fẹ́ lọ gbà wá ẹ wá yapa àdéhùn mi náà. قالوا ما أخلفنا موعدك بملكنا قالوا ما أخلفنا موعدك بملكنا ah yapa àdéhùn rẹ bimalikina kìí ṣe pa alágbára tá a ṣe náà àwọn ọmọ ń tiwa àyàpá àdéhùn rẹ o pẹ̀lú pé bẹ́ẹ̀ a mọ̀ pẹ̀lú pé bẹ́ẹ̀ agbára wa la fi ṣe bẹ́ẹ̀ o àyàpá àdéhùn rẹ o so àwọn ọmọ wàlákin kí ló ṣẹlẹ̀. wàlákin na humilna awzaro min zinatil qawm. wàlákin humilna wọ́n ti gbélé wa lórí awzaro min zinatil qawm àti rí wípé àti ní àwọn ẹrù ẹ̀ṣẹ̀ min zinatil qawm látara àwọn nǹkan ọ̀ṣọ́ góòdì àti sílíbà tá àgbà ọ̀dọ̀ àwọn ẹ̀yà tá kó lọ́dọ̀ wọn làwọn wípé góòdì tá a yá sílíbà tá a yá ó máa ń bẹ lọ́wọ́ wa àmọ́dábàrà báwọn tó ní àwọn òpè wọ́n máa ti gbé ẹsẹ̀ lé wa lórí báwọn ẹ̀rù ẹ̀sẹ̀ yẹn ni wọ́n á ń dẹ́rù bá wa sídẹ́rẹ́ ẹ̀sẹ̀ wa ń dẹ́rù bá yín ẹ̀rí ló dànù bí ọlọ́wọ́ bá yín. wọ́n ní fakadàfúnà. fakadàfúnà fakadàlíkà alikọ̀sánirì. fakadàfúnà làbáwá òpè ẹ̀rọ ẹ̀jẹ̀ àlọ́ mọ́ dakínì ní o ẹ̀jẹ̀ àlọ́ jù o ẹ̀jẹ̀ àlọ́ jù o ẹ̀jẹ̀ àlọ́ jù o sọ ẹjẹ́ á lọ jù ú nú o bá ti ṣe nìyẹn sọ fàkàdálíkà alikọ sàmìrì bẹ́ẹ̀ náà ni sàmìrì yù náà ṣe òun náà eh, òun náà fún ara rẹ̀ náà alikọ sàmìrì yù òun náà bá sọ pé òun náà ju tiẹ̀ eh, òun náà bá ju nǹkan síbẹ̀ sọ pé òun náà ti ṣe nìyẹn lọ́jọ́ àwọn afọwọ́sọ pé òun náà ọwọ́ àjò wọ́n wá ní pé ó ju yèèpẹ̀ tó dá wa dà síbẹ̀ ń torí pé àwọn afa sọ pé rárá ọlọ́run ti fi mọ̀ fúlù bìrì tiẹ̀ náà alikọ́ ntí ń bẹ lọ́wọ́ ti tiẹ̀ náà òun náà wàá jù síbẹ̀ kí ló wá sí nígbà bọ́ bẹ́ẹ̀ lọ́ba bọ́ bẹ́ẹ̀. fàákìrọ̀jàláhùn ìjìlán òun ló wá mú jáde ọlọ́run wá rìpọ́ọ̀tù bó ti ṣe ó wá bọ́ bẹ́ẹ̀ bó ti ju tiẹ̀ náà bẹ́ẹ̀ ah kí ni ìrọ̀rẹ́ lọ́ba fàákìrọ̀jàláhùn ìjìlán lọ́ba mú jáde látara fún ọba mú ládàá kankan gbélé ọba mú ògédègbè màálù jásà dáhùn lọ́ba ṣe jáde ń bẹ̀ ògédègbè mẹjọ dàbí màálù jásà dáhùn tí ó jẹ bọ́dì lásán láwùkù wàrù tí atẹ́tí yẹn kọ́ máa fù jáde bẹ̀ fù fù tádẹ́gùn kọ́ kọ́ máa jáde bẹ̀ lọ́ba mú jáde bẹ̀ fakọ́ọ̀lù فقالوا هذا إلهكم وإله موسى فنسي àwọn yẹn bá ń pariwo pé fàkọ́ọ̀lù wọn ni ada ìlàhùkùn ọlọ́run yín ló dé yìí ẹni tí ń hu ah, ọlọ́run ló dé yìí wọ́n ìlàhù musa ọlọ́run musa gangan ni o ọlọ́run musa gangan ni o ẹgẹ́ ni sẹ́ fanasi ìlàhùhùn náà ó ti gbàgbé ọlọ́run bá rẹ̀ bí ọlọ́run wà lọ́bì kan. <laughs> so pé Musa ti gbàgbé ọlọ́run ọba rẹ̀ bí náà tuma táwọn afọ tẹ̀síìrì tuma ni àdìgbọ́n ọbẹ̀ fanasi àsàmìrì yìí mọ́ ìdá Musa sàmìrì yìí gbàgbé àdéhùn Musa tí Musa ṣe pé òun bọ̀ ó lè ṣàwọn èèyàn lọ́nà so wọ́n ká ẹyọ kan tó kù kúrò di pé a máa dúró so báwọn bá ní sọ láti ṣe ni ọlọ́run wa ni afala yàrá òun náà. afala yàrá òun náà la yarji'u ilayhim ọlọ́run ní sáwọn ilé wa dídìrín ní afárá yàrá ọ̀nà ọlọ́run ṣé wọn ò rí ni pé allah yẹ́rìjìwù ilé im ṣé kìíní sọ sọ̀rọ̀ ni láyẹ̀rìjìwù ilé im kọ̀ọ̀la ọ̀rọ̀ kan báyìí kò sọ nǹkan kan ní ọjọ́ pé òṣìṣẹ́ ọlọ́run nù wọ́n sì ń ra kiri wọ́n sì ń rọ kiri kalẹ̀ wọ́n sì ń jó káàkiri pé ọlọ́run ni ọlọ́run ọlọ́run ni ẹ̀wọ̀n àwọn ọdún báyìí ọ̀bẹ ti dìrìn tó ṣé wọn ò rí pé ọ̀rọ̀ táwọn ń sọ gẹ́gẹ́ ẹ ti ń sọ̀rọ̀ ọlọ́run fún gbogbo nǹkan tí ò lè sọ̀rọ̀ lọ ẹ ní tí ò lè sọ̀rọ̀ ẹyọ kan báyìí ah! wọ́n sì rọ kiri ká wọ́n sì ń sìn ọlọ́run ni làwọn dọ̀rọ̀ làwọn dọ̀rọ̀ pé kó sọ pé ìwọ kò lè bẹ́ẹ̀ nìkan wí pé tẹ́nìkan bá wá yàgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò lè bá wí bẹ́ẹ̀ nìkan bá wá tọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò lè bá wí ẹjọ́ ìrẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ fún wàhálà nẹ́fọ̀ àná tẹ́nìkan bá bẹ́ẹ̀ ṣubú náà kán bẹ́ẹ̀ kò lè ṣe láǹfààní pé kọ́mọ ṣubú tẹ́nìkan bẹ́ẹ̀ ṣubú lọ́dọ̀ rẹ̀ kò lè rán ṣubú ẹjọ́ ìrẹsẹ̀ kankan kò ní dáadáa kankan kò so a máa continue ọ̀rọ̀ wọn lọ ní ọ̀la so ọ̀la náà ni a fẹ́ fi ẹnu gbogbo rẹ̀ <laughs> ni a fẹ́ fi ẹnu gbogbo ẹ̀ sọ ibì kan so kí ọlọ́ọ̀bá kí ó sọ wá ju ọ̀la náà lọ so subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. number one.